bíbélì ní má ṣe dá aṣiwèrè lóhùn kó má bàa ṣe bí ẹni pé bóyá òun gbọ́n lójú ẹ má dá aṣiwèrè lóhùn ẹ má dá because aṣiwèrè wèrè ni ó máa jẹ́ tí wèrè bá kó aṣọ yín lódò tẹ́ ẹ bá ń lé wèrè lọ tẹ́ ẹ bá ṣọ́ra òhò tẹ́ ẹ fi ń lé wèrè lọ yẹn ẹ̀yin gan máa ya wèrè ju wèrè tó kó aṣọ lọ so this particular response yìí mi ìfẹ́ káwọn èèyàn rí mi mi ìfẹ́ káwọn èèyàn rí mi kó má dàbí ìgbà wípé àwa náà ti wá a ti dá nǹkan kan náà pẹ̀lú wọn but mo fẹ́ kẹ́ rí nírí wípé mò ń fulfil àdéhùn mi tí mo ti sọ ọ̀láyè kan nu báìbù báìbù náà lọ́wọ́ ni ẹ dá a ṣe wèrè lóhùn kí yóò má rò pé òun gbọ́n lójú ara rẹ̀ tí mi bá jáde láti ṣe léyìí báwo ni mo ṣe fẹ́ já irọ́ wọn báwo ni mo ṣe fẹ́ kí àwọn tí wọ́n ná owó èṣù mọ̀ wípé gbogbo owó táwọn ná yẹn ó ti gbọ́ sí ipò àtù ṣe fídíò yìí láti fi dignify ẹ̀ ẹ ti rí wípé nígbà míì tẹ́ ẹ bá ń fún Ah, a a disgruntled element tẹ́ bá ń fún lésì tẹ́ ẹ̀ bá sọ́ra ẹ̀yin náà máa dàbí wèrè so àwọn fídíò kan ti jáde tí wọ́n sọ wípé mi ò sọ bí tí mo wà àwọn tán wò ó ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ mọ́rí tán sọ wípé tán sọ pé inna lillahi wa inna ilaihi raji'un tí wọ́n dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé kódà ẹlòmíì sọ pé ìkúnlẹ̀ abiyamọ kódà àwọn míì sọ wípé malam tẹ́ ẹ bá tún fún ẹni ní èsì kankan mọ́ tàbí response a ní sọ̀rọ̀ mọ́tá yìí ó fi parẹ́ so gbogbo àwọn tán sọ̀rọ̀ yẹn náà orí wọn pé wọ́n dẹ̀ rí sọ so i am not dignifying him with this response but àdéhùn tí mo ṣe ni mo wá fulfil wednesday thursday and friday mi ò lọ síbi kankan so that gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá owó fún wọn láti máa commit atrocities yìí it is it is it is uh, advisable and reasonable for you pé ẹ má waste resources yín mọ́ o ẹ má waste resources yín mọ́ gbogbo tán ní lọ́wọ́ yẹn fake warrant of arrest ni and by the special grace of God mo ti sọ̀rọ̀ kan wípé bíkún ló loko bí tàkúté ni ìpàdé di láàlà ṣé ẹ mọ̀ kí gbogbo ìgbà la máa ń sọ wọ́n ní bó ṣe lè wù kọ́ ọmọdé yára dé oko tó iwájú ló máa bá kùkù pé ọdẹ tó dẹ̀ fẹ́ sọ Elédùmarè ní orí ẹ̀gùn ni ó kù sí gbogbo wa la mọ̀ but ọ̀rọ̀ wọn as usual láti twenty twenty one failure ni wọ́n wọ́n ń pọn omi sínú apẹ̀rẹ̀ ni and they will continue to pọn omi sínú apẹ̀rẹ̀ gbogbo expenses wọn gbogbo resources wọn gbogbo energy wọn gbogbo owó tí wọ́n ná pàbó náà ló máa já sí from day one that they have been spending on captain's case kí lọ́nà àbáyọ so gbogbo arrange gbogbo plot wọn gbogbo planning wọn ẹ rí i pé shall be null and void everything proved abortive so eléyìí tí wọ́n ń ṣe yìí náà they are already failures so níparí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀yin tẹ́ ní kí ló tí mo fi fún ẹ lésì mo bẹ̀ yín ẹ má bínú it is very very essential mo fẹ́ lo ibìkan nínú Bible níbìkan nínú Bible bó ti jẹ́ wípé Bible kì í ṣe ìwé tá a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé but at times we find some funny funny things nínú ẹ̀ nítorí ní dáa ṣìwèrè má ṣe dáa ṣìwèrè lóhùn kó má bàa ṣe bí ẹni pé bóyá òun gbọ́n lójú ẹ má da aṣiwèrè lóhùn ẹ má da because aṣiwèrè wèrè ni ó máa jẹ́ tí wèrè bá kó aṣọ yín lódò tẹ́ ẹ bá ń lé wèrè lọ tẹ́ ẹ bá ṣọ́ra òhò tẹ́ ẹ fi ń lé wèrè lọ yẹn ẹ̀yin gan máa ya wèrè ju wèrè tó kó aṣọ lọ so this particular response yìí mi ìfẹ́ káwọn èèyàn rí mi mi ìfẹ́ káwọn èèyàn rí mi kó má dàbí ìgbà wípé àwa náà ti wá a ti da nǹkan kan náà pẹ̀lú wọn but mo fẹ́ kẹ́ rí nírí wípé mò ń fulfil àdéhùn mi tí mo ti sọ wọn láyè kan nu báìbù báìbù náà lọ́wọ́ ni ẹ dá a ṣe wèrè lóhùn kí ó rè má rò pé òun gbọ́n lójú rẹ̀ tí mi bá jáde láti ṣe léyìí báwo ni mo ṣe fẹ́ já irọ́ wọn báwo ni mo ṣe fẹ́ kí àwọn tí wọ́n ná owó èṣù mọ̀ wípé gbogbo owó táwọn ná yẹn ó ti gbọ́ sí ipò àtù and whatever you spend whatever energy whatever resources tẹ commit to project yìí wàláì it's already a failed project so ẹ̀yin ọmọ ìyá mi lẹ́sìn Islam Ah, pẹ̀lú ògo tọ́lọ́run one of our brothers uh, brother Abiodun Kozim láti United Kingdom ó send owó kan sí mi wọ́n ní ká fi ra yogurt àti suya ká fi ṣe pati fáwọn èèyàn ọ̀kan náà àwọn sista wa náà sista Shakiro láti United Kingdom àwọn náà ní ká send account number wọ́n ní ká bá wọn wo àwọn tán mọ ẹja ṣe dáadáa wàláhì n tí mo sọ mi fi ṣàwádà o brother Kozim Abiodun gbọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ from United Kingdom wọ́n send owó sí mi pé ká fi ra suya àti sugot àti yugot ká fi ká fáwọn èèyàn jẹ pé it's worth to be celebrated èèyàn lè wà láyé kéèyàn má ní ọ̀tá so abẹ lọ́n kọ́ lọ́n jẹ́ káwọn ọ̀tá wa máa pọ̀ sí kọ́ lọ́n dẹ̀ jẹ́ ká tún máa borí wọn á ti ń borí wọn á dẹ̀ máé borí wọn náà ni inshallah because there are two life once again I am right here in Ilobu Osun State mi ò lọ sí Ghana mi ò lọ sí mi ò sí ní London mi ò sí ní Saudi mi ò sí ní ẹnìwà ju àbí níbo la wà yìí. ìlú bẹ́ẹ̀ pé bí ìlú bẹ́ẹ̀ pé bí ìlú bẹ́ẹ̀ pé bí o. so this is this is organic positive abẹ́lọ̀ nínú ọlá nínú àánú ẹ̀ àwọn tí àwọn àwọn tí à ń bá wì náà àwọn náà ò mọ̀ àwọn náà ò mọ̀ wípé àwọn náà ò mọ̀ wípé àṣẹ ìtọ́n ó ti infiltrate ọpọlọ wọn àṣetán ó ti infiltrate ọpọlọ wọn àwa bẹ lọ nínú ọlánú àánú ẹ tó Ọlọ́run mọ̀dé wọn bá báyìí kú o ẹ̀rí pa tó fẹ́ràn wọn Ọlọ́run mọ̀dé wọn bá báyìí kú o báwa yí wọn padà wọn á jẹ́ wọn gbádùn torí tẹ́yìn àbá gbádùn wọn ànímọ̀ ṣe bá ti ń ṣe subhana rabbika rabbil izzati amma yasifun assalamu alaykum ọmọ ọkọ o. ìdókun náà pè mí ọmọ bàtàlíọ̀. ẹ̀kẹ́ tí wàá gbọ́ ẹ̀kẹ́ tí wàá gbọ́ ọmọ bàtàlíọ̀. ẹ̀kẹ́ tí wàá gbọ́ ẹ̀kẹ́ tí wàá gbọ́. ìrọ́tà ìpàbáyé àti ìmà tó tú. ta ló máa lè ta ló máa lè báyìí. ẹ máa bọ̀ táwa lọ máa lé nu yín àtàwa tó tẹ ó lé o òkú lé bẹ́ẹ̀ ni ó nu. Ogbe tí mi náà bí. Ó pọ̀. Èèyàn ti àti àìlóògùn náà pé bí kò sí fọ̀ two four seven day and night àwa ń sún àwa jí a lè wo fídíò mẹ́rin tó kéré nìyẹn okay sáré tásán rẹ̀ yàtọ̀. this our this is our baba imam atọ́tẹ́ fi kírun fa náà nìyẹn kó yàtọ̀. baba baba imam. baba imam ni o. baba imam àwọn ẹ̀ kírun fa ló yàtọ̀. asalaamualeykum warahmatulahi wabarakatuh sa. waaleykum salaam. <laughs> akí baba wa imam kí ọlọ́run jẹ́ kó a rí i pẹ́ kí ọlọ́run kó bá ṣe é dáadáa. agbádùn topic tẹ ṣàlàyé fún wa dáadáa lónìí. ẹ dákun àmọ̀ràn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n sì nígbàgbọ́ pé àkúdáyà wa ìmọ̀ràn láàrin ìṣẹ́jú kan péré sà. Hmm, kọ́lọ̀ bàbá kò wọlé fún àmì rẹ̀ fún wa ìmọ̀ràn tí a ní fún wọn náà ni pé ní pàtàkì jùlọ àwa mùsùlùmí lákọ̀ọ́kọ́ àwa la ní ìmọ̀ràn yẹn ló ga jù fún pé ká lọ mọ̀ nípa ẹ̀sìn wa dáadáa ká lọ mọ̀ nípa ẹ̀sìn wa dáadáa nítorí pé ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ wípé nǹkan yẹn ó lóòótọ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá kò rí bí wọ́n ṣe ń rò kò rí bí wọ́n ṣe ń rò so ẹni tó bá jẹ́ mo ló fà tó yẹ pé ìjẹ́ mùsùlùmí kété pé wọ́n kàn máa jẹ pẹ̀lú olùkọ́ a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn wa so tíyàn bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ yóò máa mọ̀ dájú lórí àwọn nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá àbáwọn èèyàn yòókù tí ò jẹ́ tí mọ̀ràn yóò fi lágbára fún wọn láti gbàgbọ́ ó ní wípé àwọn rí pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn wá pé bó ṣe rí nù so etí yẹn bá sì ní bílíìfù nínú ẹ̀ ìyẹn ò mọ̀ nígbàgbọ́ lórí ìlànà bó bá ṣe wà Islam ti wá clear gbogbo ẹ̀ fún wa so ó clear rẹ̀ so ó jẹ́ ká mọ̀ wípé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ó lè máa exist bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe bó ṣe rí nìyẹn so kọ́lọ̀ ọba aláàkó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ inṣàlá ọ̀tara ìmọ̀ràn wa ní pàtàkì jùlọ ni pé káwa tí a jẹ́ mùsùlùmí ká máa túbọ̀ wáyé mọ̀ lórí gbogbo àlámọ̀rí tá a bá gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ká sì wádìí kí lẹ̀sìn wa sọ lórí ẹ̀ kí ni tọ́lọ̀ gangan kí ni gbọ́wọ́ lórí ṣàlàyé ẹ̀ ká gbọ́ yé kọjá pé ìsẹ̀mí rẹ̀ láàmú àwọn gbọ́dọ̀ máa lọ sẹ̀mí bí àwọn bí ordinary person so kọ́lọ̀ ọba aláàbí ó ṣàlékún dáadáa fún wa torí kọ́lọ̀ ti ṣàlàyé gbogbo nǹkan fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àjọsùn máa yà pẹ̀lú. <laughs> Thank <laughs> <laughs> you.